Sidi Sidi bó ló ń lọ ah, ṣé ìwọ ni time keeper school yẹn ni tó gbágo dání. wọ́n ṣẹ̀ṣẹ̀ fún mi jẹ prefect school wa. principal school yìí ò máa gbádùn tí principal school yìí bá gbádùn àfirúwọ̀ ìjẹ àfirúwọ̀ ìjẹ prefect wo ẹwẹsẹ̀ ẹwẹsẹ̀ ẹwò ẹwò prefect. kí ló ṣẹ̀ṣẹ̀ mi ẹlẹ́kùn tí ó kọ̀ mí ọ̀wọ̀n sí kí ló yẹ fún àwọn fún kí nìyí wo bó ṣe rí. bẹ́ẹ̀ ni àti wàánu sẹ́ẹ̀tì náà wà wàánu ṣàwáwù kí lọ́ọ́ fà mẹ́sì fún yín. kẹ́nẹ̀. kí lọ́ọ́ fà mẹ́sì fún yín ayé àti tá a ní. o dọ̀tí wo bó ṣe. ẹ̀yin náà dọ̀tí kí lè bá kà ẹ dákẹ́ mọ́ pé yìnyín sọ̀rọ̀ ẹ mọ́ dà sí mi mọ́ jẹ́jà mi ni mò ń lọ sí mo rán yín ni. kẹ́nẹ̀. kò lè ra gbá fún yín kò sì ní ra ti jó ti ó ti dọ̀tí jù tó worú ẹ̀ tó wò wò wo sátidé bó ṣe ń yọ lábẹ́ sunday wo sọ́ọ̀kì ẹ wo sọ́ọ̀kì ẹ wo bàtà ẹ wo bàtà bó dàbí bàtà tí tẹ́ran jẹ kù. yàsí mo mọ tẹ fẹ́ sí yàsí mo já mo ti já ní ìsìn látàyè bá sọjọ́ ni wọ́n fẹ́ kí wọ́n fọ àbúrò yìí ṣe prefect kò sì lè wọ́ọ̀kì. àbúrò mi ni head girl. àbúrò yìí ni kíni. kò gbọ́. àbúrò yìí tí ọmọ òwò tó ṣe pé olódo olódo àtà tí ò lè spell ice yìí sí. purọ́ pé kì í ṣe pé o bribe timekeeper tó fi gbago wálé kán lè sọ pé wọ́n ni timekeeper. yàsí bribe ẹni kẹ́kẹ́ yà ó ti fowó oúnjẹ gbago ó ti fowó oúnjẹ gbago ní ayé yẹn má ti iná má pè mí mọ́ owó lórí ibu gan náà wọ́n ó yá kí one plus one má bínú ó yá má bínú kí one plus one. ṣé ìwà rẹ̀ mọ̀ ni yà sí mọ́ mọ́. ó yá kí ni. fún kan ni. ẹ̀ẹ́d ó yá zero minus zero. zero. ah ó mà tiẹ̀ mọ̀ yẹn okay two times five. twenty five kan náà. yéè wọ́n ti fowó jóná. ẹ̀yin fúnra yóò mọ̀ pé. sídìí wọ́n ti fowó jóná. àwọn tí ì yín ni pé sídìí kóòtù kò ti ń bẹ lórí youtube ní ìsìn wọn ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ wọn wá wù yín kẹ wọn wò wọn wù yín kẹ wò ibẹ̀ láti ti mọ̀ bóyá mo mọ̀wé àbí mọ̀wé yá sún mọ mọ. a máa kúkú lọ wo ẹ̀sìn ẹ̀ ń bẹ̀ gbogbo ẹ̀ ẹ̀yin guys guys please go and watch sídìí go to school it's now showing on youtube ẹja lọ wẹ̀sìn sídìí olódo olódo ni ẹja lọ fi ṣe yẹ̀yẹ́ ń bẹ̀ ẹ lọ wò ó. ẹ̀yin tẹ̀sí náà ń tẹ̀sí gbélé ọkọ̀ tẹ̀rí ilé ọkọ̀ bó tẹ́ pé ilé lẹ̀ yá káàkiri Ah. guys go and watch this movie ká lè fi sídìí ṣe èyẹ ó ti bú mi jù ẹ lọ wo go and rush it now on YouTube. Amare sìn ẹ̀ ń bẹ̀.